wà nídìí ẹ̀sìn dálẹ̀ Ifẹ̀ bí ẹ bá ṣe wí àwọn aláìsíkọ máa gbọ́ sí lẹ́nu mo kí àwọn olódọ̀kọ́ mo kí alóde mo kí bàbá imam mo kí àwọn kan mo dẹ̀ kí gbogbo Ifẹ̀ nílé lóko lẹ́yìn òde mo kí gbogbo àwọn ọba tó wà bíi ní agbára ọlọ́run orí tẹ́ ògbégbó lọ́wọ́ yín bàbá mo wo kíní kan lórí ayélujára tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú nàìjíríà ọba kan ó ní òrìṣà ní àwọn ọba kan sì ó ní wọn sin ọlọ́run ìdí nìyí tó jẹ́ wípé àwọn tá a jẹ́ afọbajẹ ní ìlú kọ̀ọ̀kan nílẹ̀ yorùbá aláàtúmọ̀ abẹ ọlọ́run láti fún wa ní ọgbẹ́ àti òye láti yan ọba sórí ipò bàbá àwọn ní òsí òrìṣà kankan ní ìrántí àwọn bàbá ńlá bàbá wa ó ní ọba tí ìfẹ́ gbé mọ́ní tí bàbá dẹ̀ gbé mọ́ní gẹ́gẹ́ bí a ṣe bá nínú àfi bàbá wa Odùduwà líle ní gbogbo ibi tí ẹ bá ti kíyàn tí ẹ bá ti yí àwọn ni wọ́n kọ́kọ́ wà lórí ìtẹ́ tí bàbá wà yìí gbogbo ńláde iṣẹ́ ní ìfẹ́ pátápátá ọlọ́run lápẹ́pẹ́ bẹ́ẹ̀ o ó lè fẹ́ fi dá gbogbo ẹ̀yẹ ènìyàn lójú àtẹ̀yìn bàbá wa muslim látòrí bàbá ìfọ̀mù àti àwọn kan tí a bá wò dáadáa àṣà ìbílẹ̀ wa tí a ń ṣe ó ṣe pàtàkì ká padà sórí ẹ̀ nítorí wípé tí èèyàn bá fẹ́ lọ rẹpísẹ́ǹtì wa ní national assembly tá a bá mú lọ sí ìdí òkun láàyè wípé kọ́ lọ pé o ò ní ṣe burúkú sílé fẹ́ o gbogbo nǹkan tó o bá dẹ̀ rí bẹ́ẹ̀ tó jẹ́ ẹ̀tọ́ Ifẹ̀ o ò ní fi du Ifẹ̀ kó wá búra kó wá lọ wọ́n tẹ́ bá ti gbé bábù lẹ́yìn lọ́wọ́ tàbí kùránì ẹ forí jì ní o bàbá tó bá ní àwọn pìlàpìlà ṣe tálẹ̀ nàjí bàbá bàbá ní orí mu tó bá ní ní orúkọ jésù psalm thirty five tó bá wájọ tó ṣe ẹ̀ka tó wù tó bá dé kọ̀rọ̀ fún mi ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì ìgbì ẹ̀sìn ìbílẹ̀ wọn rí dáríjì ẹ̀sìn ìbílẹ̀ wọn rí dáríjì ìbílẹ̀ lè ẹ̀sìn tó máa ṣiṣẹ́ àwọn Yorùbá mo rọ gbogbo àwọn ọmọ Yorùbá kì í ṣe pé à ń bọ òrìṣà Ọlọ́run bẹ bí tàtijọ́ àwa náà sí bàbá bí tàtijọ́ tá a bá sí bàbá bí tàtijọ́ ìrẹ́pọ̀ àlọ́ rẹpẹtẹ bí tàtijọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílùú Ilé-Ifẹ̀ ọ̀hún yìí dé ọjà àwọn bàbá wa sẹ́dàgbẹ̀ lójú ọ̀nà wà á lé ọ̀gẹ̀dẹ̀ wà á lé atagodo wà á lé tòmátò wà á lè fi oye tó máa tà síbẹ̀ wà á débẹ̀ wà á kó tiẹ̀ wà á fowó ẹ̀ sílẹ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi bẹ́ẹ̀ bá pa owó kan sínú lẹ́sìn tó bá gbé sínú kọ́mọ̀dù tí o bá ti dáadáa wà á gbé o mo fẹ́ sọ dájúdájú wípé kì í ṣe olùsàlásì nílé fẹ́ o gbogbo tó o bá ń ṣe fún ìrántí àwọn babalá bàbá wa ní o kò lẹ́sẹ̀ ní tó ní ìran bàbá yìí Jésù Kristi ṣe níran jésù gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tó dẹ̀ jẹ́ olótìtọ́ tó dẹ̀ fi tí ọlọ́run dẹ̀ túre fún pé nípasẹ̀ rẹ̀ ká máa pe ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni àdánù wa muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà la pe àwọn bàbá wa nílẹ̀ yorùbá ẹ̀yin ọba àwọn ọba tó ọba láyé tó bá máa jẹ nílẹ̀ yorùbá tó bá tó bóòlù sí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ó kì í sọ ọba láyé ẹ wo bàbá ọ̀ní láàárọ̀ yìí kábíyèsí ẹ̀ níyàwó wọ́n pe kìrìsìtẹ́nì wọ́n pe mùsùlùmí wọ́n pe ìbílẹ̀ ó sì yẹ kó rí nìyẹn. bàbá mo wá bẹ̀ ọlọ́run fún yín pẹ̀lú tọwọ́tọwọ́ àti ìtẹríba bàbá ẹ̀yin nìkan ṣoṣo lẹ́mọ̀ kan tí ẹ bá ọlọ́run sọ tí ẹ lè sọ fún ìyàwó tẹ́ ẹ lè sọ fún ẹbí tẹ́ ẹ lè sọ fún bàbá tàbí ẹ̀kọ́ ohunkóhun tí ẹ tọrọ lọ́wọ́ ọlọ́run yẹn lónìí ọlọ́run á fún yín bàbá ọlọ́run á fún yín bàbá ọlọ́run á fún yín gbogbo àwọn olórí látòrí màmá òkìyé o bí agbára ọlọ́run ìwọlé yìí kò ní bí aráyé nú ẹ̀yin àti bàbá ẹ̀jọ̀ dògbó ẹ̀jọ̀ dàtọ́ ẹjọ darúgbó ẹfọwọpawú ẹfẹrẹ ìjọbi bàbá ní orúkọ gbogbo fẹmí lé lóko lẹ́yìn òní ìgbà yìí tù wá lára o nígbà tí bàbá mi lọ bàbá ọkọ adé síjú adé mo rò pé ayé ti parẹ́ ni pé a nǹkan dé ọ̀nà wo la fẹ́ gbà ipò la fẹ́ rìn ìlẹ́fẹ̀ẹ́ àṣé kẹsẹkẹsẹ la rí kàṣàkàṣà lọ kábíyèsí ló lómi bàbá lọ nígbà tó lọ́ọ́ máa ń lọ wá lọ́wọ́ bàbá dé tí ìwé bá dára nílẹ̀ Yorùbá tí èèyàn bá ṣiṣẹ́ lé nílẹ̀ Yorùbá tí ó bá lọ sí ipò tó bá kú ọmọ rere ló máa ń gbé ìlú ẹni bẹ́ẹ̀ tó bá dáa téèyàn bá lè kiri ọmọ rere bẹ́ẹ̀ yẹn ẹni yẹn wá sí ayé rere lónìí gbogbo àwọn bàbá wa ọ̀ní ọ̀ní ọ̀ní tó ti lọ inú wọn máa máa dùn sí ní bàbá nítorí wípé ẹ jẹ́ kí ojú ó ti orí àlefa lẹ́yìn òlé yìí bàbá mo wá rọ̀ yín ó bẹ̀ yín ní orúkọ bẹ̀ bí mo ṣe wà yìí mo lè déwájú yín gẹ́gẹ́ bí lọ́wọ́ àdìmúlà kí ní kábíyèsí o ní ìrẹ́mọ ìjọba bẹ́ẹ̀ bá tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ẹ̀dẹ̀ máa gbàgbé gbọ́ torí pé ẹ ní ìgbàgbọ́ nínú mi bẹ́ẹ̀ náà ni gbogbo fẹ́ o àtẹ̀yìn yorùbá tẹ́ wọ́n sọ̀rọ̀ bàbá tó lè jẹ́ pé lọ́lẹ̀ wá pa fún bàbá bàbá ọ̀dẹ̀ kú òrùlé àpèrè ohun tó wá sọ yẹn ni bàbá máa ṣe ta ni ọlọ́run máa dálẹ̀ yìí ẹ dá mi ló ẹ tó wá parọ́ nì ó bá sọ wọn ó bá sáyà ó bá sẹ́bí ó bá sára ó bá sọlóye ó bá ṣèyàwó tó o bá sí bàbá lọ́nà ọlọ́run á sì lọ́nà nítorí wípé bí bàbá ṣe wà yìí fẹ́ bẹ̀ yín lẹ́nu kábíyèsí tí ẹnì kankan bá wá tó bá jẹ́ àwọn ìfẹ́ tó ń sọ pé kàbá báyìí ẹni ẹ ti gbọ́ ẹ wá di dáadáa ẹ bẹ àwọn olóyè ètò bá dẹ̀ ti fi lùsẹ̀ méje ti máa padà lù ẹ bẹ àwọn olóyè ẹ bẹ àwọn àgbààgbà nílùú báwo ni kiri ṣe rí nítorí pé ojoojúmọ́ la kọ́ ọ̀tọ̀ sílẹ̀ ìtàn rere lẹ́nu bàbá kọ́ bàbá ọ̀tẹ̀yà kì í dáradára tó bá kò sí bíbọ̀ o ìkíni tó bá kù sí kábíyèsí ọlọ́run àtọ́ yín sọ́nà nínú ìrìnàjò yìí láti ọdún méje kábíyèsí àfi ẹni tó bá máa ṣe ọlọ́run olókùn ẹ ọmọ ẹrú ẹ láti ṣe olódùmarè ẹ ọmọ ọba ẹ sórí tẹ ẹ fìyà jẹnikẹ́ni bàbá aráyá lé gbogbo ọ̀rọ̀ kábíyèsí ẹ bá máa mójútó dáadáa kì í ṣe gbogbo ẹ̀ ní ó ti ṣe é ṣe o pẹ̀lú àforíjì kàlẹ́sì ó ń tọrọ àforíjì kì í ṣe gbogbo ẹ̀ ní ó ti ṣe é ṣe tó bá dọ́dọ̀ yìí ilé tó bá ní kò ṣe é ṣe kàlẹ́sì bàbá tó bá bí ọmọ tó bá fọwọ́ rọ ọmọ lórí ọmọ sẹ̀ tí ò bá wí ó bá yẹ̀ wọ̀nyẹn dẹ́ ẹnikẹ́ni tó bá sẹ̀ tó bá fi ẹ̀ka tó nílùú lẹ́fẹ̀ẹ́ tàbí lórí ọ̀tẹ̀lẹ̀tẹ̀ tó kù léyìí baba ẹ fún wa ẹ jẹ́ kí àṣẹ tó padà sí ìfẹ́fẹ́. ìkápọ̀ ládàá mi wa ọlọ́run ló kó yíyọ lọ́nà ìkọ̀nà nínú èrò nínú ọ̀rọ̀ nínú ìfẹ́ kábíyèsí lọ́nà kó yíyọ lọ́nà òwúrẹ́ lóyún mo bẹ̀ yí mo bẹ̀ yí lọ́nà adẹ́ tó ti nìyí ẹ máa sọ̀rọ̀ ọlọ́mọdún láyé o ẹ̀ ṣe tẹ́ ìgbà ọdún mẹ́ta bá bá kọ́ ló mẹ́wàá lórí tẹ̀yìn àwọn adẹ́nu máa ìbí fúnra nígbà tí ó pẹ̀lú wa ẹ̀fọn àdúgbò ni mo ọ̀rẹ́ èyí tó bàbá èyí tó èyí tó bàbá. orí àwọn olóyè bàbá àwọn olóyè àti àwọn mẹsẹ̀lẹ̀ àwọn tá a tún lọ yìí àti àwọn bàbá bàbá yìí. òkè òjẹ òkè òkun òkè bá máa sọra sí ni ìlú kálífà ìdílé náà ló fi máa jẹ gbogbo àwọn olórí pátá kábèsí mo mo mo mọ̀ dájúdájú pé ilé rẹ náà ti bí wọn bàbá ọlọ́run ní fi wọ́n dà yìí láàmú ọlọ́run ní fi wọ́n dà yìí láàmú bàbá ọjọ́ ìbí ọjọ́ ọ̀rọ̀ ni inú mi náà dùn pé àwọn olórí àwọn tó kù tó sì ní àdúrà máa bá wọn wọ́n á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá àti ìyá rẹ̀ tara wọn jáde tí ọmọ bá dára ká béèrè lọ́wọ́ ìyá àti bàbá rẹ̀